alhamdulilahi alqarib almujib ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba allah ọba tí ó súnmọ́ wájú kásán ọrùn wa lọ ọba yìí lọba tí yọọ máa dáhùn pèpè wa nígbà tí a bá ti pè é alhamdulilahi alqarib almujib ṣe hàn ní ṣẹlẹ̀ àbí alhamdulilah ṣe hàn dẹdẹ. na alhamdulillah na afila hmm. alhamdulillah ilqari bilimuchebe ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba tó súnmọ́ wájú ká sọrun wa lọ tí ó máa dáhùn pípé wa tá a bá ti pè é wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ Ọlọ́run ọlọ Ọlọ́run kọba nabi wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn aráalé rẹ̀ àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ikhwatal iman èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa níta fi fẹ́ bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí nítorí lágbára púpọ̀ nínú àdìọ́kàn wa àti gbàgbọ́ wa ni àtàwásólù al-mashru' wàtàwásólù al ìfi akasọ̀ sí àárín àwa àti ọlọ́run ọba wa ìfi ọlá nǹkan kan máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ́ màyá mi gbogbo wa là ń ṣàdúrà kò sẹ́ni tí ò fẹ́ ká dùn àwọn ọgbà anábì tí wàá lànà kalẹ̀ fún wa àwọn tá a máa ṣe tádùá wọ́n fi gbà nínú àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tádùá yẹn fi máa ń gbà òun náà ni ká máa ṣàkàsọ̀ ká máa fi nǹkan kan sáàrin àwa àtọ́lọ́hún gẹ́gẹ́ bí akàsọ̀ tọ́lọ́hún ọba wa wọlá nǹkan náà tí ó wàá gbàdúrà wa ó wá pín sí méjì àtàwásólò lè máa ṣọ̀rọ̀ àkàsọ̀ yìí tẹ̀sìn faramọ́ taare rí fún ní alukur'an àti sunna taare rí fún ní alukur'an àti sunna wàtawasulu limamuna àti akaso ìfi nǹkan kan sáàrin àwa àtọ́lọ́wọ́n ọba àlá léyìí tọ́jẹ́ pọ́lọ́wọ́n ọba ò fọwọ́ sí léyìí tọ́jẹ́ pé yọ sọ ní dẹlẹ́bọ̀ kọ́lọ́mọ́sá sọ ní kọ̀ọ̀kan wa ń bẹ̀ méjèèjì náà là ń ṣe nílẹ̀ Yorùbá aliwasila èyí tí ó dàrú òun náà ni pé akaso ìyàmá yutaqarrabu bíyìlẹ̀ abudu aliwasilatu aka so hiya ma yataqarrabu bi ila abdu ila Allah òun náà ni ti ẹrú máa fi ń súnmọ́ Ọlọ́run raja'a husuli marghub láti rí ti ń fẹ́ aw daf'i marhub àti láti fi dá ti ń pa láyà àbí ti yọ jẹ́ wàhálà fún láti fi dá a padà kọ́mọ́ bá dọ́dọ̀ ẹ̀ gbogbo aláàmà sàdúà Ọlọ́run wọlá nǹkan báyìí mọ́sá ẹ̀ ṣe báyìí fún mi Ọlọ́run wọlá nǹkan báyìí mọ́jì nǹkan kan báyìí ọba mi o èwo lọ́tọ́ èwo ni ọ̀tọ́ alwasilatu kisman akasọ̀tà awuyi méjì ni almashru'a èyí tẹ̀sìn farama wal mamnu'a àtẹ̀yí tí ẹ̀sìn kọ̀ fún wa pé ká máa fi sáàrin àwọn àtọ́lọ́hún ẹ̀rí tá a fi mọ̀ pé Islam tọ́lọ́wọ́n bá náà sọ fún wa pé àní ẹ fi àkàsọ̀ sáàrin mi àti yín wo ọlá àkàsọ̀ náà kí n wá gbàdúrà yín ọlọ́run sọ ní Qur'an Karim أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ọlọ́run bá ní mo pè ẹ̀yin tẹ́ nígbàgbọ́ sí allah ittaqullah ẹ bẹ̀rù allah wabtaghu ilayhi alwasila wabtaghu ilayhi alwasila ẹ wá fi àkàsọ̀ sáàrin yín àtọ́lọ́run ọba wabtaghu ilayhi alwasila ɛfi akasɔ tɛɛtɛ kun ɛfi akasɔ sáàrin èmi àti yín tɛɛgùn tɛɛfi dọ́dọ̀ mi ɛyọ màá yá mi nínú ẹ̀sìn wa eléyìí ó wà ní Suratul Maida aya thirty five ẹ rí i pé aliwasila akasɔtawe ó jáde nínú alukoran ó wá dá mi lójú pé anabi ò ní fayé lẹ̀ àfi kó túmọ̀ rẹ̀ fún wa kó anabi ò ní fayé lẹ̀ àbí kó túmọ̀ wàsílà yìí fún wa kó tó lọ tọ̀ wàsílà ti wá dàrú akasọ ti dàrú lérí ilẹ̀ ẹ̀jẹ̀ wa lọ́lẹ̀ èwo èwo là nábì filẹ̀ fún wa tó ní ká máa fi ṣe akasọ láàrin àwọn àtọ́lọ́hún kádùn àwa kó lè bá gbà alwasilatu almashru'a ẹ̀rí akasọ èyí tí ẹ̀sìn filẹ̀ tí sẹ̀rí àfọwọ́sí tẹ̀kúnnù bí asma illahil husna òun náà ni akasọ tí à ń fi orúkọ ọlọ́wọ́n bá ṣe láàrin àwa àtọlọ́hún òun náà ni akasọ orúkọ ọlọ́hún ẹ̀rí akasọ sakasọ yẹn àyàn ọmọ gbọ́ yìí ta ẹ̀ akasọ yorùbá tà alwasilatul mashru'a ẹ̀rí akasọ fi fi kankan bẹ́lọ̀ wal wasilatul mashru'a alwasilatu almashru'a e, e, alwasilatu almashru'a akaso yìí tí ẹ̀sìn farasi alwasilatu almashru'a akaso yìí tí ẹ̀sìn farama tó jẹ́ pé a máa fọ láàrẹ̀ a máa fi bẹ̀ ọlọ́run òun náà ni tẹkùnù bí asima ilahi usna orúkọ ọlọ́run ọba tó dáa jù tó bá fẹ́ bọ́lọ́run sọ̀rọ̀ ó wá dárúkọ ó kọ tọ́lọ́run bá fẹ́ràn ó wá fi bẹ̀ ọlọ́run ó ti fi sàkàsọ nìyẹn eléyìí ni anabi filẹ̀ fún wa wàtawasulu bi asma'ihi amuru ilahi aláṣẹ pàwọ́lásọ ìgbé tá a bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ká pe orúkọ ọ̀hún kábi sàkàsọ kóun lè bá a dá wa lóhùn ọlọ́wọ́n bá ní walillahi li asma'ul husna èmi ọlọ́wọ́n bá mú ní àwọn orúkọ tó dáa fad'uhu biha ọlọ́wọ́n bá ní àwọn orúkọ tó dáa fad'uhu biha ẹ máa pe Allah biha pẹ̀lú ẹ̀ wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ní fàdé ọ̀hún bí a dá àwọn orúkọ tí mo sọ̀rọ̀ àmì kọ́ wá pè mí yín wà wọlé ọkọ náà yín wà fún ọ ní tó ń fẹ́ Suratul A'raf àyà wọn ètì lọ́wọ́ bí ní yá arhamar rahimin irhamni ọba tí ṣàánú jùlọ ṣàánú mi yá wahabu habli ọba tí tayọ̀ lọ́rẹ̀ habli walada sọ̀rẹ̀ tami lọ́rẹ̀ ọmọ yá razaqo ruzukuni ọba tí sinari zikí fún mi yá shafi ishfini wọ ọba tí mú yàn lára dá wọ́n bá ti fún yàn lálàáfíà fún mi lálàáfíà gbogbo eléyìí bẹ́ẹ̀ yẹn bá ń ṣe àdúrà rẹ̀ ó tó ti gbà ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọlọ́run ọba ń pa fíkẹ́ ò dẹ̀lé àgbọ́yé tá à ń gbọ́yé nínú àyà yìí òun náà ni pé ọlọ́run ọba ń sọ fún wa pé ẹ fi orúkọ mi ṣe akásọ eléyìí ti kílíà al-wasilatul mashru'a ẹ̀rí nínú àwọn akásọ èyí tí ẹ̀sìn faramọ́ tẹkùnù bíi sifati láà òun náà lèyí tá a bá ń ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run á fi ìròyìn ọlọ́run á fi bí ọlọ́run àfàwọ̀ anasọ̀mọ́ malik ó ní anabiwa muhammad sallam kana rasulillah sallallahu alayhi wa sallam idha karibahu amr ó ní tí wàhálà bá dé sa nabi tọrọ su yakul anabi wa sọ pé ya hayu ya qayyum mo pè wọ́n ọlọ́run ọba ọba alayi ọba tí wọ́n fara ti kankan bi rahmatika asitaki ń wá ìgbàlà pẹ̀lú àánú rẹ̀ rahma ìròyìn ọlọ́run ìwá akasọ̀ pẹ̀lú ìròyìn ọlọ́run ọ̀tọ̀ nínú ẹ̀sìn wa as'aluka bi kudratika mo pè ọ́ pẹ̀lú agbára rẹ̀ as'aluka bil qur'an mo ń bẹ̀ ọ́ pẹ̀lú kẹ́lí mo ń bẹ̀ ọ́ pẹ̀lú gbólóhùn rẹ̀ alukur'an mo ń bẹ̀ ọ́ pẹ̀lú gbólóhùn rẹ̀ alukur'an torí gbólóhùn ọlọ́run alukur'an sifatullah ìròyìn ọlọ́run lànà bí fi ni a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaq èyí ń fi àwọn gbólóhùn rẹ èyí fi ń wàsọ̀ gbólóhùn rẹ tó pé jùlọ níbi aburú gbogbo ń tọ́ dáa lànà fífi ní tẹ́yìn bá débi kan tó bá ka mẹ́ta àti mọ́ka yìí aburú tó wà ń lu òní ṣe tó fi jáde ń bẹ̀ nínú àwọn akasọ alwasilatul mashru'a takunu bil amali salih al khalis alifiṣẹ́rì tá a ṣe síwájú ọlọ́run èyí tá a ṣe nítorí torí ọlọ́run iṣẹ́ tá a ṣe nítorí ọlọ́ bẹ́ẹ̀ ni sẹ́ni òsì ní bàjẹ́ tá a bá fi béèrè kan lọ́dọ̀ ọlọ́ anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ oyé wa nínú ẹgbà wa àdìsí ti abdullahi bin umar gbà wa wọ́n làwọn jòkó njọ́ kan wọ́n làwọn anabi wa ń pàtàn àwọn wàlẹ́ ọlọ́wọ́n ọba mẹ́ta kan fáwọn wọ́n ń pè wọ́n ní asuhabul ghar àwọn ìjọ inú kòtò àwọn tá a wí yìí wọ́n ń lọ náà ni òjò wa dé wọ́n wá sapamọ́ sínú àpáta kan nígbà wọ́n dé nínú àpáta yìí òjò bá bẹ̀rẹ̀ sí rọ̀ ilẹ̀ dúdú kirikiri ọlọ́run bá wa pàṣẹ fún àpáta kan pé kó dé wọn mọ́lẹ̀ ó wá dé wọn mọ́ ní kòtò wọn mọ̀ bí wọ́n ṣe jáde mọ́ gbogbo wọn náà wọ́n wá ń sọ pé a a àfi ká pe ọlọ́run anabi ní ọ̀kan ni wọ́n wá ń sọ pé ìwọ ọlọ́run anabi ní ọ̀kan ni wọ́n wá ń sọ pé sẹ́ni kọ̀ọ̀kan yín sẹ́ ní nǹkan tẹ́ ẹ ti ṣe síwájú ọlọ́run ọba tó jẹ́ iṣẹ́ rí tẹ́ ẹ lè fi bẹ lọ́hùn alákọ̀ọ́kọ́ ni ọlọ́run ní àwọn òbí méjì wọ́n ní bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ ọlọ́run láwọn òbí méjì ó lè bí ń pa wọ́n òun wá jáde lóru òun wá tí wọ́n jẹ lọ nígbà tí wọ́n fi dé òun wá tí wọ́n jẹ lọ nígbà tí wọ́n fi dé wọ́n ti sùn òun wá gbóúnjẹ náà lọ́wọ́ dàárọ̀ òun ò fẹ́ jí wọn òun sì fẹ́ fóúnjẹ ẹlẹ̀ torí tóun bá sùn wọn ni mọ̀bí tó ń jẹ wà títí tí ilẹ̀ fi mọ́ òun wá gbóúnjẹ náà fún wọn nígbà tí wọ́n jí wọ́n sì jẹ inú wọn dùn wọ́n ṣàdúrà fún un tó bá jẹ́ pé wọ́n ọlọ́run ọba tóun ṣe ń jọ́nà òun fi ń wá ojú rere wọ́n ọlọ́run ọba ni torí ìbẹ̀rù rẹ lòun fi ṣe wọ́n ṣàṣìṣe náà bá sí yorùbá yẹn ẹhẹ lápáta yẹn bá sí níwọ̀nba àmọ́ kọ́ gbà wọ́n jáde ẹnì kejì lòun náà bá ní wọ́ ọlọ́run mo fi iṣẹ́ rẹ tí mo ṣe yìí lẹ́nì kejì wọn lòun náà bá ní wọ́ ọlọ́run wọ́ ọlọ́run wa ọmọ ọ̀nkùn kan tó jóbìnrin òun nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ òun wá fẹ́ bá a òun wá fún ní ọgọ́rùn dínárì ọ̀kan ìkejì ó lóun ní ọmọbìnrin èkejì ó ní ọmọbìnrin kan bẹ tọwọ́ òun lójú láti bá láṣepọ̀ ó jẹ́ ọmọ ọ̀nkùn òun nífẹ̀ẹ́ púpọ̀ ọmọ yẹn wá bá òun pé òun ní bùkátà sówó ebi ń pa òun òun wá ní àfi kọ́ bá òun òun wá sọ fún un pé àfi kóun bá láṣepọ̀ nítọ̀nà ẹ̀tọ́ òun wá sọ fún un pé àfi kóun bá láṣepọ̀ ẹnì kejì òun sọ pé ó lé òun ní ọmọbìnrin kan ó jẹ́ ọmọ ọ̀nkùn òun nífẹ̀ẹ́ púpọ̀ ó wá ní bùkátà sóhun ó nídìí owó òun wá ní òun fún ní ọgọ́rùn-ún dínárì àmọ́ wọn bá lásìpọ̀ èyí ti azina ó ní ìgbà tí arábìnrin yìí tí ò rí àbáyọ ọ̀padà wàá bá òun lọ́ba ní ọ̀dà òun ti gbọ́ ó ní bóun ṣe ní kó sùn kalẹ̀ òun wá fẹ́ súnmọ́ arábìnrin wa ní kó wọn bẹ̀rù ọlọ́ sọ ma pé òun so igi lérí mi olóhùn wa dìde nítorí ọlọ́ látara ìbẹ̀rù ọlọ́ òun sì fún lówó náà pé kó máa mú lọ òun wá bá a ní àṣepọ̀ mọ́ nítorí ìbẹ̀rù ọlọ́ọ̀ ọlọ́run tó bá jẹ́ pé nítorí ṣe nítorí rẹ báni mọ́ṣá ìbá wa ṣí àpáta yìí àpáta yìí wọ́n bá tún ṣí díẹ̀ àmọ́ kó gba àwọn jáde náà ẹnì kẹta lòun náà bá ní ìwọ ọlọ́run òun gba ẹnìkan ló ṣiṣẹ́ kó bá wọn ṣiṣẹ́ àwọn sì ti ṣe àdéhùn lérí owó tí àwọn jọ fúnra wọn nígbà tí ó ṣiṣẹ́ tán lòun bá ní kó gbowó lọ́ba lòun ò gba yẹ̀yẹ́ o lòun bá ní iye tájọ ṣàdéhùn ni onírọ̀ òun ò gbà mọ́ iye báyìí lòun ò ah, lòun wá ní tọ́ iye tájọ ṣàdéhùn ni lọ́ba bínú lọ òun á rí i pé owó oògùn rẹ̀ ni òun á fi ń dáko fún nígbà ọ̀ya òun fi ra màálù màálù náà wá pọ̀ níjọ́ kan tó wá kọjá lòun á sọ fún arákùnrin yẹn pé arákùnrin yìí owó rẹ̀ tó gbà ń jọ́sí mò ń ti bọ́ ṣe business mò ń ti ń fi bọ́ ṣe business látijọ́ yìí sórí inú ọgbà yẹn gbogbo àwọn màálù tó wà ń bẹ̀ àti gbogbo àwọn oúnjẹ tó wà ń bẹ̀ ìwọ ló ní o nítorí tọlọ́hún ọlọ́run tó bá jẹ́ pé tí mo ṣe yìí mo ṣe nítorí ìyọ́nù wọ ọlọ́run mọ́ṣáì làwa nínú wàhálà yìí làpáta bá sí gbogbo wọn bá jáde kó nínú àpáta àdìsí yìí ọlá làáfíà Imam Bukhari ló gbà wá kọlọ mọsàbà ní kẹ bàbá náà ẹyàn máa yá mi nínú ẹsìn wa ìwọ náà lè fi iṣẹ́ eré tó ṣèṣíwájú Ọlọ́run bẹ lọ kó o ní Ọlọ́run wọlá pé ìgbomi ló bí òjò kó o ní Ọlọ́run wọlá pé ì dun òbí mi nínú Ọlọ́run wọlá pé ì ń ran àwọn tálíkà lọ́wọ́ mọṣẹ ìsànù mi Ọlọ́run wọlá pé ì ń ṣàánú àwọn opó mọṣẹ ìsànù mi gbogbo iṣẹ́ eré tó bá ṣe torí Ọlọ́run ò lè fi bẹ lọ ó fi ṣe àkàsọyọmọ wa ó fi ṣe akaso ó lè wá fọlá rẹ̀ bẹ̀ ọlọ́run ọlọ́run ó ṣe eléyìí ńgbà anábì ti sọ fún wa ó ti wọnú ẹ̀sìn balẹ̀ síbẹ̀ ládàá iṣẹ́ tá a ṣe oṣù ìbàjẹ́ o ẹlẹ́ẹ̀kẹrin alwasilatu almashru'a ẹ̀rí àwọn akaso yìí tẹ̀sìn faramọ́ òun náà ni ká lè bọ́kàn nínú àwọn ẹni rẹ̀ tá a fura sí àbí tí a mọ̀ léyìí tó hàn sí wa pé ẹni rẹ̀ ni ìmọ̀ nkírun ó dúró tọ́lọ́run ó dúró déédéé ẹ pé kó fún wa àdúrà tó bá fẹ́ ṣe fún wa yẹn sìn àdúrà yẹn yóò máa jẹ́ pé a lo àkàsọ̀ àdúrà yẹn láti fi gbàǹtà fẹ́ lọ́dọ̀ ọlọ́run eléyìí náà lẹ́rìí anabi ń kírun lọ́wọ́ ńjọ́ kan anabi ń ṣe kótóbà eléyìí náà lẹ́rìí anabi ń ṣe kótóbà jimá lọ́wọ́ ńjọ́ kan ọ̀kan náà àwọn mùsùlùmí bá wọlé ó ní rẹ̀ anabi ó ní gbogbo àwọn oko wa ó ti parun tán òjò ọ̀rọ̀ o anabi sì tẹ́wọ́ sókè allahumma agithna allahumma agithna allahumma agithna fa amutarat as-samaa wọ ọlọ́run bá mọ́sà fún wa lómi o mọ́sà fún wa lómi o òjò sì rọ̀ ẹ rí i pé wọ́n fi ọ àdúrà nábì wọ́n fi sàkàsọ̀ nígbà nábì wá kú tán òjò tó wá rọ̀ àwọn sàhábà wọn wá kóra wọn jọ wọn á lọ lè bá Abbas ọ̀nkù ànábì wọn lọ lè bá ipe tó nígbà tá ànábì wà láyé ànábì làá máa lọ lè bá àmọ́ nísìnyí ìwọ lọ wà ńlẹ̀ báyìí ìwọ ní àlàyé dákùnmọ́sẹ̀ ṣàdúrà fún akójọ ọ̀rọ̀ òun náà ṣàdúrà fún àdúrà sí rọ̀ wọn lọ sàárẹ̀ ànábì o wọn lọ àdúrà sọ̀rọ̀ mọ̀ <laughs> now abbas ṣe abbas ó sì ṣe àdúrà fún wọn òjò sì rọ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wa wọ́n fi àdúrà abbas àfààyàn wọ́n fi ṣe akasọ̀ síwájú ọlọ́run ọba wa eléyìí ọlẹ́tọ̀ kọ́dà anabi sọ fún àwọn sàábà ńjọ kan kọ́dà anabi sọ fún ọ̀kan nínú àwọn sàábà umar anabi ni ọ̀n lọ́ọ́ ni o má gbàgbé mi nínú àdúrà o ṣàdúrà fún mi o ẹ rí i pé imafi adua ẹni risakaso wọn ni kì si aburú ana bẹ anabi na sọfọ àwọn atajà lòun ma wọn ni wasaluli aliwasila anabi ni ẹ máa béèrè aliwasila fún mi ẹ ana bá ń béèrè aliwasila anabi fẹ́ rí aliwasila fi adua tiwa ṣe akaso kóun lè bá rí aliwasila náà làásì máa ń béèrè aliwasila fún lẹ́yìn gbàtà bá pẹ̀rùn tán ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àtàwọ́sọ̀lẹ̀ mamnọ́ọ̀ ẹ rí akasọ yìí tí a ṣe wọ àṣìríkìyà tó jẹ́ tẹbọ téèyàn bá ń ṣe ìṣẹbọ ni òun náà ni kéèyàn máa fi ẹ̀dá Ọlọ́run ọba kan sí àárín òun àtọlọ́run wá pe onítọ̀hún ipe kọ rẹ̀ káwá bí pé kí ló dé kó nígbà tó ti pè ó ti ń pè Ọlọ́run náà àbí kọ ma ran sọ́lọ́run ipe bàbá lágbájá ṣéwù lágbájá ẹ bá ń sọ fún ipe nǹkan báyìí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní walladhina ittakhadhu min dunihi awliyaa gbogbo àwọn tí wọ́n mú ìtọ́yàtọ̀ sọ́lọ́wọ́n bá ní ọ̀rẹ́ wọ́n mú wọn ní wàlí wọn máa na àbúdóhùn wọn wá ń pè wọn wọ́n ń sìn wọn tá a bá wá bí wọn wọ́n wà ní àwọn òpè wọn. ọlọ́wọ́n bá ní walladhina ittakhadhu min dunihi awliyaa ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n mú àwọn wàlí tí wọ́n mú wọn ní ọlọ́run ọba ìtàkàsùnmídùn àwòlẹ́yà ọ̀dà wàlẹ́dì ọlọ́run ọba Allah ọlọ́run ọba ní wàlẹ́dì iná tàkàsùnmídùn níhì àwòlẹ́yà ọlọ́run ọba ní ẹ̀rí àwọn tí wọ́n mú àwọn wàlí ìkànlẹ̀ ni tí wọ́n gbára lé tí wọ́n wá ń bẹ̀ àbí tí wọ́n rán wọn sọ́lọ́hún máa na àbúdúhùn tẹ́ bá wá sọ fún wọn pé kí lẹ́ pè àwọn ṣéwù sí kí lẹ́ pè àwọn bàbá yìí sí kí lẹ́ fẹ́ kàn ṣe fún yín máa na àbúdóhùn kí ló dé tẹ̀ ń pè àwọn ayé àwọn àgbà kí ló dé tẹ̀ ń pè ànábì Isa máa na àbúdóhùn kí ló dé tẹ̀ ń pè àwọn wàlíì tó ti kú máa na àbúdóhùn wọn làwọn ò sìn wọn ilà lè kọ́rí bòónà ilà lọ́ ìzòlìfà àwọn kan fẹ́ kí wọ́n sún àwọn ọmọ lọ ni àwọn fẹ́ fi wọ́n ṣàkàsọ ni ọlọ́wọ́n bá ní òun ọ̀fẹ́ suratu Zumar aya ẹlẹ́kẹta ọlọ́run pè é lẹ́bọ̀ ọlọ́run ní kèfèrí làwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ láàrin wàtàlá o ò lè fi kankan síwájú àárín wa àtàlá àfikọ́ jẹ́ orúkọ ọlọ́run ló fi pè ọlọ́run àbí sẹ́ẹ̀rẹ́ àbádùn ẹni rẹ àbáwọn ìgbàgbọ́ rẹ sọlọ́run ìgbàgbọ́ rẹ sànàbì sallallahu alayhi wa sallam ẹ rí ọlọ́run ọba yìí ó súnmọ́ wájú kásọ̀run lọ dípò táàtún wa máa ran ẹnìkan sọlọ́run ọlọ́run ọba ní walaqad khalaqnal insana wa na'lamu ma tuwaswisu bihi nafsuhu walaqad khalaqnal insana wa na'lamu ma tuwaswisu bihi nafsuhu ọlọ́run láà dọ́mẹ̀yàn tán àwa sì mọ gbogbo ohun tí ń bẹ nínú gbáàyà rẹ̀ ti ń sọ wa nahnu aqrabu ilayhi min hablil warid àwọn ọlọ́run ọba súnmọ́ ju kásán ọ̀run lọ suratu Qaf aya sixteen ọlọ́run tó súnmọ́ ju kásán ọ̀run lọ ọwọ́ à ń tó wà ní Senegal ipe kọ́dà kún bọ̀ sọ fọlọ́ ọwọ́ à ń tó wà ní Cairo ipe kọ́ bọ̀ sọ fọlọ́ ọwọ́ à ń tó wà ní Maka ipe kọ́ bọ̀ sọ fọlọ́ eléyìí àkàsọ̀ náà ni kọ́dà a sọ pé anabi ọlọ́run ọba afẹ́ràn anabi Muhammad sallam anabi ni ọlọ́wọ́n bá sọ pé kúlá amuliku nafsi nafa àwọn wọlé adọ́rọ̀rán kúlá amuliku anabi ni ọlọ́wọ́n bá sọ pé kúlá amuliku nafsi nafa àwọn wọlé adọ́rọ̀rán eré anabi sọ fún gbogbo ayé pé mi omi ò lágbára láti ṣera mi láǹfààní o èmi ò sì lágbára láti gbé ìnira kó fúnra mi illa ma sha Allah ntọ́lọ́mbà fẹ́ nìkan ní ma ń ṣe èmi ò lágbára suratul A'raf àyà one eighty eight nígbà nàbí ń jẹ́ wàrẹ̀ báyìí ṣé wo lọ́wọ́ kù tí ọ̀ wá sọ fún wa pé bóun bá kú o òun ni ká máa rán sọ́lọ̀ tóun bá kú o òun ni ká máa rán sọ́lọ̀ anabi Ibrahim nígbà tí wọ́n fẹ́ jù ú síná ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam Jibril wá bá ó ní àbíkà hajà ó ní kí n lọ fẹ́ anabi Ibrahim sì ti ń lọnu ná ó ní amma ilayka fala tó bá di pé lọ́wọ́ Jibril ni mi ò fẹ́ nǹkan kan lọ́wọ́ rẹ̀ wa amma ila Allahi ọlọ́wọ́ bá Allah dájú kọ ìran ọsọlọ pẹ̀lọ́lọ́ ìgbàgbọ́ ní ìjàmá ọ̀pọ̀lọpọ̀ wa lè ní àti ń ṣìnà àwọn àgbàgbọ́ tó wọlé wá bá wa tí ò sínú gbàgbọ́ ìsìláàmù àti ń ṣìnà ẹlòmíì yóò ní ìbádàlá rìjálàlá ẹ̀yin ẹni ọlọ́run ọba o àyìn inú náà ẹ ràn wá lọ́wọ́ o gbogbo eléyìí ẹ̀ṣẹ̀ ni àyè fi wọn ṣàkàṣọ síwájú ọlọ́run àwọn gan fúnra wọn ní bùkátà sọ ọlọ́run ọba wa nínú àwọn alwasilatu walmamnu'a òun náà ni ká máa pé bìjá ìlágbájá èyí gbajúmọ̀ dáadáa ọlọ́run wọlá jìbìrìlù ọlọ́run wọlá míkáìlù ọlọ́run wọlé anabi nuhu ọlọ́run wọlé anabi lutu ọlọ́run wọlé anabi muhammad ọlọ́run wọlé bàbá wa sheikhu ọlọ́run wọlé bàbá wa mukadam ọlọ́run wọlé àwọn bàbá wa alifa ọlọ́run wọlé àwọn òbí wa méjèèjì ọlọ́run wọlé àwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀ ọlọ́run wọlé maka ọlọ́run wọlé madina ọlọ́run wọlé asafa ọlọ́run wọlé amaruwa ọlọ́run wọlé àlú èkó ọlọ́run wọlé àlú ìlọrin gbogbo ẹ̀ kàtìkàtì nínú ẹ̀sìn wa ìgbàgbọ́tọ́wọ́ ni ṣẹ́rí gbogbo àwọn tá a dákọ̀ nú àwọn anábì ọlọ́run àtàwọn wọlé ọlọ́run yìí gbogbo wọn lè lọ́lá lọ́dọ̀ ọlọ́run àmọ́ ọlá àwọn ò débi pé ká máa wá pé kọ́lọ́run wọlá àwọn gangan nítorí pé àwọn náà ní ọ̀pọ̀lọpọ̀ ṣòro tí wọn ọ̀rọ̀ lànà fi yanjú ọlọ́run ọba aláàdájú kọ ayé pé ọlọ́run wọlá nǹkan kan nínú tọ́lọ́run ọba dá àfi ká ní ọlọ́run wọlá okọ rẹ̀ nígbà bá ti ní kọ́lọ́run wọlá okọ rẹ̀ sádùn àrẹ ò ti gbà ní ọwọ́ ẹni ọlọ́run ni wọn àwọn wàlíì òdodo wọn ń bẹ lérí ilẹ̀ àwọn tó lọ ti lọ àwọn tó ń bẹ tún àwọn tó lọ wọn ti lọ àwọn tí wọn tún bẹ tún bẹ bí wọn ṣe dáa tó wájú ọlọ́run wọn lọ́la àmọ́ ọlá wọn àyè fi gbà kan lọ́dọ̀ ọlọ́run nítorí pé ọ yàtọ̀ sí nítorí pé ọlá àwọn àyè fi gbà kan lọ́dọ̀ ọlọ́run ó ti sẹ́tọ̀ bá wọn ẹlòmíràn máa sọ pé àtiwọ́ bá fẹ́ rí gọ́fúnà bí ọ̀dọ̀ débùrí gọ́fúnà ẹlòmíì máa sọ fún wa pé bí wọ́n bá fẹ́ rí gọ́fìnà ibi dẹ́pútì gọ́fìnà lọ́lọ́ lè bá èyí ni ìjọba asalẹ̀ ẹ̀rí ìjọba òkè láàrin ẹrú àtọ́lọ́hún ọlọ́run ọba ní wa nahnu aqrabu ilayhi min hablil àwọn ọlọ́run ọba asúnmọ́jú ká wa lọ àwa ni kọ́ dájú kọ kọ́ mọ̀rin ẹlòmíì sí wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí ó wà nínú àwọn nǹkan tí ń ba àdúrà wa jẹ́ tá a mà àdúrà àdìsí kan tí wọ́n máa ń anabi ni ẹ máa fi iyì mi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́ fàyín nàjà ayé ẹ̀ńdà láì azim iyì mi tóbi púpọ̀ ẹni tó bá ní iyì anabi ò tóbi abẹ́ni tó bá lá anabi ò níyì ó ń tọ̀ òun kèfèrí ní ọ̀jẹ̀ àmọ́ anabi ò sọ̀rí láyé ipe ìwọ ọlọ́run oyè wọlá anabi ibrahim wọlá anabi nuhu kò sí sàábà kan tó jí láàárọ̀ tó ní ọlọ́run wọlá anabi muhammad ọlọ́run wọlá anabi nuhu wọ́n máa ń ṣàdúrà sọlọ́run ìtí wọ́n máa fi ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run òun náà ní orúkọ ọlọ́run ẹ wá lọ lè mú tí ò tọ́lọ̀ ẹ wá ládùn àyàn ọgbà ẹ jẹ́ àtúbà lọ́dọ̀ ọlọ́run ọba o ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ àdájú kọ́ ọlọ́run ọba ọlọ́run retí ohun wa ó ní Rabbul Alamin ọba gbogbo ayé ni ẹ jẹ́ àfẹ́ àkàsọ̀ tọ́lẹ̀tọ̀ káfí sáàrin àwọn àtọ́lọ́run kádùn àwọn kó lè bá gbà gbogbo àkàsọ̀ tí ọ̀dà ta sọ yìí ká má ń lò ó mọ́ o nítorí pé ààrẹ rí fún nínú alukur'an ààrẹ rí fún nínú sunna abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ́sá gbàdúrà wa subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka atubu ilayk twenty five minutes